ní àná òun ni ó yẹ ká ti pe àkíyèsí pẹ̀lú iṣẹ́ olóore tí ó tún wáyé ní ọjọ́ òní àtọjọ́ ọ̀la pàápàá jùlọ ẹni tí ọlọ́run ọba tó bá fi ràn lọ́rùn láti gba àwọn àwẹ̀ ọjọ́ méjèèjì yìí òní ní ọjọ́ kẹsàn-án nínú oṣù shahrilahi al-muharram nínú oṣù muharram tó ṣe pé ó nípìlẹ̀ nínú ìlànà òjíṣẹ́ ńlá muhammad alayhi afdalu salati wa tamu at-taslim kàṣà ọjọ́ òní lẹ́sà pàápàá jùlọ ọjọ́ ọ̀la fún asiyam fún ìjọsìn àwẹ̀ gbígbà tán ní àná ní alẹ́ àná nígbà tí wọ́n béèrè ìbéèrè òun ni ọ̀rọ̀ yìí jẹyọ ṣùgbọ́n kò tí jù náà ní òwúrọ̀ tòní ẹni tó ti mọ̀ alihamudulilá ẹni tí ó mọ̀ kọ́dà kọjá pé nísìnyí náà lèèyàn mọ̀ wípé àwẹ̀ tó tún lóore ń bẹ lọ́jọ́ òní tí èèyàn bá ti wò à ntí jẹsàrí ìbò ní ṣe ń lè gbàjá àbí ń bẹ̀rù kankan so irú ẹni bẹ́ẹ̀ èèyàn lè máa gbé àníyàn náà lọ́wọ́lọ́wọ́ báyìí pàápàá jùlọ ọjọ́ ọ̀la òun náà ni yóò mú Ashura ọjọ́ kẹwàá nínú oṣù Shahrillahi al-Muharram àwọn ọjọ́ yìí ó pàtàkì púpọ̀. pàápàá jùlọ anabi sallallahu alayhi wa sallam ojú yóò wípé pa ẹ̀ṣẹ̀ tíyẹn ṣẹ̀ sẹ́yìn láti bí ọdún kan rẹ̀ ni nínú ẹ̀ òun náà ni pé èèyàn máa rántí ọjọ́ tó ṣe déédéé ọjọ́ yìí òun náà ni olúwa ọba allah ló la nàbí yóò la Musa alayhi àtàwọn tó wà pẹ̀lú ẹ̀ nínú àwọn Bani Isra'il kò níbi àjàgà fìtínà Fir'aun àtàwọn ọmọ ogun rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀kọ́ àǹfààní èyí tó kankan mùsùlùmí ni pé ó ń ṣe ọlọ́run pépè ó ṣe wá lójú kòkòrò láti gba àwẹ̀ ọjọ́ ọ̀la yìí wa sọ wípé la'in ishtu ila al-aami tí òun bá sì ṣẹ́kù lọ́dún tí ń bọ̀ òun sì máa fi ijọ́ kẹsàn-án níbi tọ́jọ́ kẹsàn-án ti wọlé ni ìyẹn ti ṣe déédéé ọjọ́ òní ọjọ́ kẹsàn-án nínú oṣù shahrilahil muharram àti ọjọ́ kẹwàá ti sọjọ́ ọ̀la nínú àwọn àwọ̀ tí ó ṣe déédéé òjíṣẹ́ ńlá Muhammad aṣojú kòkòrò rẹ̀ ni olóore olóore tí bá ọjọ́ omi àbọ́jọ́ omi àbásíkò omi àṣedéédé ààyè ẹ̀rí mùsùlùmí tí èèyàn fi jẹ́ mùsùlùmí òdodo náà nù tí èèyàn fi lékún ní sùnmọ́lọ́ náà nù èrè ń jẹ́ tí mùsùlùmí ní láti wípé ó sẹ́kù náà nù lórílẹ̀ abẹ́olúwa bá ṣe ń bẹ lórílẹ̀ ọlọ́njẹ́ a máa lékún ní sùnmọ́lọ́ kó sì jọ ọ̀rọ̀ fún wa kó já gùn lẹ́mìí látàrí ẹ̀sìn àti dáadáa abẹ́ ọba allah kọ́mọ́sá gbà